ẹ̀bìtì ẹ̀bìtì bẹ́bìtì ò pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn bẹ́bìtì ò pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn ó ṣàbò lè gbé ṣe mí bó ti bá mi ó ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Ah. ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà ohun tó mọjọ́ la má má má dáwọ́ lé o torí pé o lè pani o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o o lè ṣekú pàwọ́ fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. ẹbí tí ẹbí tí bẹ́bí tí o pé ra afẹ́yìn fẹ́lẹ́ yìí bẹ́bí tí o pé ra afẹ́yìn fẹ́lẹ́ yìí o ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi o ṣàbò lè mí ṣe mí bó ti bá mi. ṣetán school ẹ̀yin méjèèjì ìwọ àti ìbọ̀sùn you guys are okay wọlé wọ everything gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀ mọ̀wé ẹ̀ mọ̀ kankan àwọn tá a mọ̀wé gan parí school tó ń sìn kò síṣẹ́ kò sí kankan i'm just wondering from one place to another. mẹ́nu sọ́ọ̀jọ̀ ní onípa yẹn ṣe náà. ṣé o ga lọ bọ̀ ẹ̀ wọ́n ti fi jẹ́ pé kò gbèsè ayé ẹ̀ mi ò mọ anything mọ ẹjọ kó máa complain ó tiẹ̀ fìgbà kan kò fi dúpẹ́ kò fi mórí ọlọ́run even ìgbà táwọn school pẹ̀lú bó ṣe brilliant o complain náà ṣáá ni complain náà ṣáá ni. àwa ò dẹ̀ mọ̀ wé o. of course but look at us today hmm? àwa òkè jù ẹ lọ torí pé òkè mórí ọlọ́run tó bá yẹ kó o fi ìṣẹ́jú kan kó máa fi dúpẹ́ báwa ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣeéṣe kó má wà ní nǹkan tó wáyé hmm? wo ìkáwọ́ ẹ̀ ṣé ìkáwọ́ ẹ̀ ṣó dọ́gba ò dúpẹ́ kó wà láyé ó wà láàyè ó tún wà láàyè ara ẹ̀ mo tẹ̀ ṣe ń wẹ̀ yìí ó máa ti jẹun láàárọ̀ yìí. <laughs> ó ti jẹun but problem tó ní ni tọrọ ṣe yẹn. ṣé ìyẹn wàá tọpẹ́ bá mi sọ fún ṣé ìyẹn ò tọpẹ́ kò tiẹ̀ dúpẹ́ pé ìwọ Ọlọ́run ṣe o. Ọlọ́run yóò pín dọ́gbadọ́gba ilé ayé yìí gan kì í ṣe dọ́gbadọ́gba o máa rí olówó o máa rí tálákà o máa rí àwọn kan tó wà ní ipò tó jẹ́ pé ah, ah, ìwọ kan tó bá rí wàá wò pé ìwọ Ọlọ́run o máa ṣeun o. ká lè bá wa solution sí simple bó sún kí ló ń sọ náà ṣé ẹ̀ǹgá ìṣe fẹ́ máa fẹ́ máa wáìn ní àríwá o you know what is wrong with me o mọ̀ pé iṣẹ́ yìí náà ni pé look just look at you wo inú ilé ni you get work you get work working class èmi màá kàn máa even gan tí bá fẹ́ ra nǹkan gbà mí gan a tún máa béèrè pé aláyé fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ o wá ń béèrè pé kì í sọ nǹkan tó ṣe mí ṣé o kàn ń wáìn ní ni. <laughs> ọ̀rọ̀ ìfọ̀nìṣà torí ọlọ́run tó dá wa gan wọ́n fẹ́ ká béèrè bó ṣe wà nù wẹ̀ mo ní béèrè àwọn sì fi fún wọn kúnlẹ̀kùn ó máa ṣí ó ní wá kiri ó máa dẹ̀ rí tó o máa béèrè ó máa sọ ìṣòro ẹni àdèmẹ́gbẹ́ wá solution sí simple as that. ọmọ kan tí mo rọ wọn ò bóyá àkàbà gẹ̀ẹ́tì kí ló ń kọ́ ọmọ yìí lọ́wọ́ ọmọ pupa yìí lájọ oh. lọ sukùn yìí. Hmm, ṣé ìṣe ọmọ tí ọkọ ẹ wà ní abroad tó wà òkè ẹ hmm, mo jí kọ́ ni. mo jí irú mo jí yẹn sí wọn pé ọkọ ẹ lówó ọkọ rẹ̀ gbélé iléeṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ pọ̀ ìyẹn tó bá lè ṣiṣẹ́ ń bẹ̀ o. Hmm, wa ṣe lè dẹ̀rọ. you guys ẹ ṣe dáadáa náà so this wa ẹ nílò contact báyẹn ẹ wá lè fún mi ẹ lè bàbá guys why now. o fẹ́. aláyé tó bá ní contact jọ pé now please now. ọmọ jí òun gbé kan ọmọ olówó àwọn olówó ẹ máa. Ah, àwọn máa gbé ṣẹlẹ̀ báyìí ná Adéṣínà kí ló ṣẹlẹ̀ Adéṣínà Adéṣínà sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ gbà ó la ṣẹlẹ̀ láti ọ̀sìpítà ẹ̀ ṣé ká tún máa gbé ẹ̀ padà lọ sí ọ̀sìpítà ni Adéṣínà oh my God ẹ̀ kí ló sọ náà kí ló sọ. mo fèsì kókó lọ́tẹ̀. Adéṣínà Adéṣínà wo ìwọ tètè lọ pé dírẹ́bà wa ká máa fi lọ sọ́sùn ká tó padà lọ sọ́sùn tàbí kí ló ṣẹlẹ̀ náà. Adésínà kúrò. Ẹ wojú wọn. Adésínà. Sáré lọ ṣe kọ́ kékeré o láti gbà tá ti ṣetán ẹ̀ gbà ṣetán dáàdi náà pass on you know it's not be easy for me from one place to another mo wá ṣẹ́ mi òwú kankan even yomi ló ẹ̀ṣẹ̀ sọ fún mi nípa ẹ̀ mo ní ti bá rẹ̀ débi báyìí pé at least kò máa help me so I don't have any other alternative than to come and meet you. Um, Túndé o ṣàtìmọ̀ mi tẹ́lẹ̀ kó tó dé ni èmi àtọkọ mi even though tí òun ò tẹ̀ base ní Nàìjíríà Amẹ́ríkà ló wà a ní one small company ní Èkó ń bí báyìí àtún ní other businesses but ṣé o mind láti wá jẹ managing directors nínú kan náà àwọn company kò kàn fi manage yẹn ni managing director kí n kàn manage ẹ eh, tí mo ṣe waka about manager tí mi ò níṣẹ́ tí mi ò ní kankan waka about ni mo ń ṣe wálé lè kéré àjọ ah, torí Ọlọ́run àmọ́ appreciate ẹ àmọ́ appreciate ẹ àmọ́ appreciate ẹ it's ah, okay what are we friends for ṣé mo nǹkan tí màá ṣe tó bá ti di ọ̀la kò wá bá mi nílé àjọmọdé ọ́fíìsì ó lè mo lè introduce ẹ sí àwọn other staffs. ṣé tí bá dé ní five láàárọ̀ nǹkan. a ó tiẹ̀ lè jù make it eight <laughs> iṣẹ́ yẹn tiẹ̀ ni o ní problem. màá dé ní seven. ah whatever make sure kò dé ṣá it's okay it's fine it's fine. Ah, manager. ti five ni bó máa ń yẹ. bẹ́ẹ̀. ṣáà mo ti mo ti ń bọ̀ mo máa jọ mo. ìgbádùn mo fẹ́ mú àbúrò ẹ̀ débi tí mo sọ fún ẹ yẹn. ok ma ẹ jọ ẹ má gbàgbọ́ tí mo sọ fún ẹ bá mi rà bọ̀ ṣẹ́gbọ́ máa bẹ̀rẹ̀ àbọ̀. bá dẹ̀ tún gbàrà àbọ̀ kí ló fẹ́ ṣe sí. wà á nà kí ni tiẹ̀ náà ẹ́ alẹ́ gbẹ́ ẹ̀gọ́sẹ̀ ṣáà máa jáde ṣáà ni o tó ilẹ̀ fúláwà wojú. ó sókè. nígbà tí ó ṣì. wo máa respect ẹ̀gbọ́n ẹ̀ díẹ̀díẹ̀ má máa wọ. Ah, mọ́mí eh, mo rò pé èmi àti yín lájọ fẹ́ jáde lọ sí ibi táwọn properties wà ẹ̀ lè máa fi wọ́n hàn mí ni mà. ẹ kí ló sọ náà túnde repeat nǹkan tó sọ yẹn kí n gbọ́ dáadáa ibi tí properties wà kí n mú ẹ lọ kí n máa lọ fi bẹ̀ kò jọ orí ẹ̀ ò pé mi rò pórí ẹ pé ìwọ aláìníròónú yìí ó sì ẹ̀ wá ní nǹkan tó ń rò idiot kí ló fi kíní wọ̀n ẹ́ sorry kí ló fi kíní wọ̀n ẹ́ kíni kí ló fi wọ̀n ẹ́ nonsense ó jókòó síbẹ̀ ó wáṣẹ́ tó máa ṣe gbogbo àwọn ẹgbẹ́ wọn jáde síta wọn wáṣẹ́ kiri ìwọ jókòó ń jókòó ti tẹ́lì ò ń ṣeré pápọ̀ láburú ẹ ò ń ṣe oríṣiríṣi nǹkan tó ń wẹ̀ nínú ilé yìí ṣé torí pé mi sọ̀rọ̀ sí ẹ láti jọ yìí ó wá sọ fún mi kí n lọ fi nǹkan kan wẹ̀ wọ́n má jẹ́ kí bínú sí ẹ o má jẹ́ kí n bínú sí ẹ o tọ́dọ̀ bí mo tẹ̀ ṣe ń wò yìí o ti ń jẹ́ kí ló máa bí mi wọ idiot stupid idiot nonsense. Mommy, why you do like this? Now, why you beg them sọ̀rọ̀ báyìí now? Mommy, it's okay. It's okay. Má tún dá sí ọ̀rọ̀ mi àti Túndé nínú ilé yìí. Ṣọtí gbọ́. Mo fi Ọlọ́run bẹ́ẹ̀ tí bá ti ń bá Túndé wí má dà sí mọ́. Kí ló máa ṣe náà? Ṣọ́gbẹ̀ kan fún ẹ̀jẹ̀ ni. Ẹgbẹ̀gbọ̀n mi ni wọ́n. Ẹgbẹ̀gbọ̀n mi ni kọ́. Aláìnírònú òpònú yìí ó jókòó sínú ilé kó máa jẹun kó jẹun kó wọ tẹ́lì kó wọ fíìmù kó dẹ̀ ṣòṣì káàkiri ìgbà míì ọmọ rìnrìn gbèrègbèrè lọ aláwọn lọ báwọn ọ̀rẹ́ òṣì ọ̀dẹ̀ lọ báwọn ọ̀rẹ́ yẹn kó lọ wáṣẹ fún ẹ wọ idiot. ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gọ̀ǹgọ̀ fà á ohun tó mọjọ́ la ẹ̀ má má má dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ oh, ṣọ́ra. this is Mr. Tunde ọmọ ló máa jẹ́ managing director iléeṣẹ́ yìí gbogbo everything tẹ́ bá fẹ́ pass across mi ẹ make sure pé ó come through him ó máa get him ṣe get tí èmi àti ọkọ mi ò bá ti wà lára it's gonna be the one to head every other thing ṣẹ́gbọ́. yes ma. I'm making myself clear. Thank you. So, does anyone have any question? Um, yes, ma'am. ṣé nǹkan tẹ̀ ń try láti sọ fún gbogbo wa ni pé ta bá ní any information ta fẹ́ pass yín ká máa gbé fún Mr. Tunde and even tí àwọn Mr. Jide pẹ̀lú Mr. Kunle bá wà on seat. Like I said before any information even if ti Kunle àti Jide bá wà on seat kẹ́ máa make sure pé gbogbo information o ma pass through Tunde once he get to him, o ma definitely get to him. ṣe gbọ́. yeah is good. i pass o wa okay. Yeah, o okay so any other question. ẹ ṣọ. sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ilẹ̀ ti sọ̀rọ̀. you all better get back to work. thank you ma. okay ma. ẹ ṣáà ti gbọ́ ọkọ̀ tó sọ wọ́n ní any information about a bá fẹ́ pass sí àwọn ká máa fún ní mr pẹ́lẹ́ ìṣẹ̀dẹ̀ ah, ẹ má gbé fún wọn o nǹkan tó fẹ́ lọ sáré. that's good nǹkan tó make sense lọ sí àbí kílẹ̀ kí. ó bàjẹ́ o ìbàjẹ́ wà lára ẹ̀ náà. ta lè bá mi. kí ló ń wò mí ẹ̀. ta lè bá mi. irú ojú òṣìwò ló fi wò ìbàjẹ́ wà lára ẹ̀ má jẹ́ ń kọ́ra mọ́ ẹ o má kọ́ra mọ́ ẹ jù. ẹ wọ ẹrẹ ẹ wọn kú tẹ́ bá máa kọ́ra kẹ́ kọ́ra ìwo ní pé ẹ fẹ́ kọ́ra mọ́ mi jù ṣé mi lọ̀gá tó sọ̀rọ̀ wọ́n ní ká má gbé nǹkan fún yín mọ́ ká má gbé fún mr sunday ẹ̀ṣẹ̀ tẹ̀lé bẹ̀rẹ̀ sí ní kọ́ra mọ́ mi àbí èwo ni. wọn á tó gbà kó lọ́wọ́ náà. wọn gbà lọ́wọ́ ẹ wò torí pé ẹjọ́ ọ̀gá mi pé senior mi ni o bí mo sọ máa fún yín sáìsì ni o sáìsì ni ò ga rárá o. ní kí n sọ fún yín pé mi ti ríṣẹ́ ni mà even kan company tí wọ́n fún mi iṣẹ́ wọ́n fún mi nílé tí màá máa gbé. congratulations big bros. congrats madam mi i'm so happy for you. thank you dear wọ́n tún fún mi ní mọ́tò tí màá máa wà náà mà so mo wá rò pé ilé ìtàbúrò mi fi ń gbénu lé bíbá yìí tó bá tún wà lọ́dọ̀ mi please ó máa tún serious díẹ̀ náà ṣe understand so mo fẹ́ kó máa máa bá mi gbé and then tí bá dẹ̀ tún lọ náà tẹ bá need me ẹni assistant ẹ bá ní ìbóyá ẹ fẹ́ lọ sí site ẹ fẹ́ dá lọ ẹ lè pè mí màá wá bá yín mà. má bínú túnde kí ló máa ń ṣe ẹ náà má gbọ́dọ̀ tó ń sọ tí má fẹ́ lọ sí site bóyá mo lè kàn sí ẹ sórí pé orú ìbòdè stupid ó stupid pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn torí tó bá stupid ò ní wá bá mi kó wá máa sọ fún mi pé o ti ríṣẹ́ o wọ́n tún fún ẹ nílé o o tún wá ní pé o fẹ́ mú àbúrò ẹ o fẹ́ mú dání lọ sílé ibi tó ń lọ wá ń bí tìtorí ọlọ́run ṣé mo sọ fún yín pé mi lè tọ́jú àwọn àbúrò ẹ̀ ni tàbí o gbọ́ nínú ìtàn ipe tí wọ́n bá ti lọ ebi máa pa wọ́n kú ṣé o gbọ́ bẹ́ẹ̀ ni. mo mi ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni wọn mo lè máa gbé pẹ̀lú wọn náà wọ́n sì ń sàdókò fún mi máa fi parí exam mi ṣé mo lè gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi ni kò sí big deal bẹ́ẹ̀ náà. ìwọ ti o ti gbé gbogbo ẹnu ẹ yẹn ẹnu burúkú tó fi sọ̀rọ̀ o ti gbé ìdànù fún mi o ti gbé ní sọ̀hún o tètè kọ́ kó máa tẹ̀lé lọ. má bínú ẹ má bínú ma. má bínú fún rẹ kí má bínú fún kíni kí má bínú ara ẹ ni kò má bínú sí tó ti gbọ́ ó jẹ́ kó bó ṣe ṣe nísìnyí gan ni kò wọlé kó kẹ́rù ẹ̀ kó máa lọ síbi tó ń lọ wọlé mo túndé wọlé kó máa kẹ́rù ẹ̀ má dúró de sátọ̀dé tó lóun lọ yẹn o sátọ̀dé yẹn ti pẹ́ jù tètè wọlé kó kẹ́rù ẹ̀ kó máa kó lọ síbi tó ń lọ. ẹ èmi ti fẹ́ máa lọ kí má bínú nonsense wá kí ló máa ń ṣe èèyàn ọmọ yìí ná kí ló ń ṣe yín máa gbọ́dọ̀ tó tún sọ ní ṣojú ẹ̀ mọ́mí ṣé ò lè máa tẹ̀lé lọ ni. mọ́mí ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́sán sí bọ̀dá mi ti pọ̀ jù o mi kàn lè máa sọ lójú wọn ni ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. ha ewo wọn ọmọ yìí kí ló ń ṣe yín ṣe rí àtijọ́ tó ti jókòó sílẹ̀ ńkọ́ tó rí iṣẹ́ tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri títí ẹni kó máa wo bọ́ọ̀lù kó máa wo tẹ́lì kó máa wo fíìmù tó jẹjà àríṣẹ́ ẹ wo bí mo ṣe ṣe fún yẹn ló dáa o bí mo ṣe ṣe fún yẹn. àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́rí yẹn ṣe bóun là bọ̀ wá bá kí lóhun tó máa padà wá bá fatifati ọkùn túnde mm. ẹ tẹnu ni eléyìí ló ń ṣe èmi wá gbẹnu kalẹ̀ sísí tí ó lù látàárọ̀ tí mo rò pé bóyá òun múra lọ́pọ̀ tí o ti fẹ́ ṣe tán so nǹkan tó ń wo wọ́n fẹ́ máa lọ bí a kò máa lọ ah, ah, èèyàn burúkú ni látàárọ̀ tó ti dá mi jókòó síta mẹ́ẹ̀ òwò sọ fún mi sì pé kí n wá ọkùn túnde ṣẹ́rí kan tẹ̀fà. in fact mo ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ń sèyìn láti your friend is here time ti tó ẹ wá máa lọ mo ti sọ fún láti ẹ̀kan pé ọ̀rẹ́ wà sálẹ̀ yá ọ̀rẹ́ ń dúró de ibi tẹ́ ń lọ sódà tẹ́lẹ̀ ètè lẹ wá bá mi lé. àbí ṣe máa dá sọ̀rọ̀ èmi àti ẹ̀ ọtí tẹ́kí láti máa lọ máa fi máa lọ. no no do that no do that wọn ṣe bẹ́ẹ̀. lọ dúró lọ dúró lọ kí ni gbogbo eléyìí tó ṣe tó yọ lọ ọkùnrin tó dẹ yìí náà dẹ ẹdẹ mọ pé wọn à ń ta alátẹkọ ẹdẹ lè bá mi lè bọ́ọ̀ta ká máa lọ bí tá à ń lọ. kò tí lè lè mi bọ́ọ̀ta ìkúrẹ́ inú sọ̀rọ̀ náà. bébì báwo o lè fi yan sísàlẹ̀ látẹ̀kàn kákan wà mí lẹ́nu báyìí kó máa wá bá mi lé náà ṣíbí lé ni mo wá kó sí mi jáde náà. Latifat ó ti bàjẹ́ jù ó bàjẹ́ jù ah, kí ló dé o tiẹ̀ lè fi ṣeré rárá o rè yìí sí o ló sọ bọ̀dọ̀ bọ̀dà àdìsọ̀gó o tó dàbí ìgbà tó tẹnu gbẹ ìjẹ yìí ẹ pẹ̀lẹ́ jẹ́ àyàn ògùn túnde. kò sí wàhálà ẹ má wọrí mo wà á lè màmá dúró lórí lẹ́tí wájú ọba bírísítì rẹ̀. wọ́n ní wọ́n ló wà in charge project C24A. yẹ mi mo wà in charge. ẹ mo expect kí n ti rí approval yẹn kó ti forward ẹ sí mi náà. lóòótọ́ yẹ kẹ́ ti rí approval but uh, Mr. Tunde ń ṣe nǹkan lórí ẹ̀ so mo ti fún àwọn ló ń ṣe lọ́wọ́. Mr. Tunde. yes. tó bá mi lọ́fíìsì yìí excuse me sir nǹkan tẹ́ fẹ́ wá yẹn mo ti fọ̀rọ̀ Mr. Tunde. Mr. Tunde again. yes sir. why Yeah, more money in our bank account. Most definitely. you say it drew, I drew, I drew. Kí ni, kí celebration yìí dá lé Well, ẹ má jẹ́ kí n tán. Tí mo bá ní pé kí n fi ẹnu sí ròyìn, kọ́lọ̀ má jẹ́ kí n sọ̀sọ́ kú sọ. Ọ̀hún ti ẹ̀yìn sọ́kọ́, ọlọ́run ah, Saturday, ṣe nǹkan tó wà lẹ́yìn kò ń ṣe nǹkan tí èèyàn èèyàn kan lè dàdé èmi tí àwọn yìí mo win contract big contract fún company wa yìí that's good that's good ó dẹ̀ máa ó máa ó máa fresh wa ní a lot of money hmm. yes a lot of money. you can see that it's called for celebration. Of course. Edemawo. Ah, i'm so happy congratulations ṣe rí ẹ mọ̀ ó business Come out today, dà pé a ṣì ń lé for now But I contrast. contract sorry okay. kàn ní kí n bá accountant sọ̀rọ̀ pé ok kó má dàbí gbà pé ẹ̀ sí nínú nǹkan náà understand We kẹ́lẹ́ be involved because tó bá délẹ̀ gbogbo wa náà but God so good eléyìí tẹ́yìn náà tó wá fẹ́ mú wáyé náà tówó náà bad day gbogbo ẹ̀ náà kò sí kí nǹkan má yọ sọ́dọ̀ tọ̀dọ̀ yìí náà so everything will work eh, together so company wa a tún máa gbòòrò sí i a tún máa yà sí i you see that okay owó ti wọnú owó sí i so company wa dẹ̀ ń gbòòrò sí i yẹn in fact ah, I really appreciate that thank you very much thank you very much thank you very much eh, ẹ jẹ́ kí mi máa lọ sí ọ́fíìsì mi so àríra later. Ah, ẹ wá ẹ wá ẹ gbé drink yẹn ẹ mú dírìkì ẹ jẹ́ ká jọ kó mọ̀ lù bọ́ ẹ ayọ̀ ìdùnnú ni. pàkúṣà eléyìí kò ní escape ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá ìyá ẹ̀ ò ní jẹ́ òun escape òun ṣe ń lọ iṣẹ́ gbàdé lẹ́nu wa iṣẹ́ ti dáhùn iṣẹ́ ti dáhùn iṣẹ́ ti dáhùn. a ló ń jẹun dáadáa dùn nù náà níbí báyìí. èmi tí mi ò kí mọtí. ẹ̀bìtì ẹ̀bìtì bẹ́bìtì ò pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn bẹ́bìtì ò pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn. àjùmí bèbí ṣé tí wọ́n máa lọ ni. Kúsúndé mo ti fẹ́ máa lọ́ọ́ ti ṣe dẹ́ẹ̀ tí mo ti wà ń bí báyìí. oh okay okay hmm. that reminds me. Ìmọ̀kẹ́ máa lóun lálàá kan. Alákẹ̀. Báwo ló ṣe la? Ẹ wo, ọkùnrin nǹkan tó gbé mi wá bíbà náà ni. Mo sùn mo wá lálàá rí yín ni. Mo lálàá pé mo rí i pé ẹ wà nínú àgbàrá ẹ̀jẹ̀. Pé olódì yín wà nínú àgbàrá ẹ̀jẹ̀. Àwọn èèyàn wá dúró sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ wọ́n wá ń sunkún. Nítorí ẹ̀ ni mo ṣe ní kí n wá sọ fún ọ̀rẹ́ mi torí mi ò understand yìí àlá yẹn. ẹ̀jẹ̀ èmi orí mi kọ. but immediately tí mo yẹ jí báyìí ni mo ti pray over it o ọlọ́run ló jẹ́ ká rí ah, ah, ah, since to ti pray over it eh, èmi rò pé ogun tó ti ṣẹ́ lọ́lọ́run máa ń gbé wa tó tún wá gbàdúrà lé lórí yẹn olúwa ṣe èmi náà tún gbàdúrà ṣá no problem eh. thank you so much mo really appreciate it thank you. ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ tẹ́ máa bẹ̀. màá kí èso ọ̀rẹ́ tó dáhùn ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà á ohun tó mọjọ́ la ẹ̀ má má má dáwọ́ lé o torí pé o lè pani o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o lè ṣekú pa wọ́n fúnra rẹ rẹ yẹn ṣọ́ra. bẹ́bí tí bẹ́bí tí o pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn bẹ́bí tí o pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn o ṣàbòlè tèmi tèmi bọ́ ti bá mi o ṣàbòlè tèmi ṣe mí ti bá mi. Ah. àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́lẹ̀ ilé ayé yorùbá ló ṣe ń ṣe ìwọ tí o jẹ́ ọmọkùnrin ẹ tó tuntun nígbà tí o bá bara báyìí báwo ni o ṣe máa bá wọn sọ̀rọ̀ lé ìwọ ló yẹ kó wà ní pòsíṣàn tó yẹ kí o máa comfort mọ́mí àti àbúrò ẹ̀ kí n ṣe wọ ló yẹ kó tún máa bara jẹ́ báyìí tó bá bara jẹ́ báyìí lójú wa báwo ló ṣe máa bara jẹ́ nulẹ̀ you just have to think and kó kàn wó pé bàbá kú bàbá kò lọ ẹ̀ kò fi ṣe ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tó kù nínú ilé àdúrà ni pé kí ẹlẹ́yìn kó má ṣíwájú àbí báwọn tẹ̀sí sọ́nà àbí kó níwájú kó má kẹ́yìn wherever kọ́nà ṣáà máa ṣe dáadáa kó máa túbọ̀ fi àbò ẹ̀ kó máa fi bù wá please today take out as a man you are a man. ọ̀rọ̀ ló sọ bọ̀sùn today lóòótọ́ kò sí àrùn àkàn tá a fẹ́ pa fẹ́ni tí ẹkùn páyẹ̀ jẹ ṣàmálí ẹkùn ló páyà tiwa náà jẹ èmi kàn máa sọ fún ẹni pé lóòótọ́ olórí ẹbí yẹn lẹ́yìn ìgbà tí bàbá yìí kú náà ó ti dùdú ọkùnrin mọ́ nìyẹn ọkùnrin méjì ó ti kọ ọkùnrin kan mọ́mí wà ń bẹ̀ àbúrò ẹ̀ náà dẹ̀ wà ń bẹ̀ èmi ò bá sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ fún ẹ gẹ́gẹ́ bí bàtú ṣe sọ ò ní ìdí gbogbo ilé kò sí nǹkan tó dùn mí ju pé ọmọ yẹn ṣe gbé òkùnkùn wáyé ó dùn mí gan àwọn òbí wa dẹ̀lé máa ń rí báyìí fọ́rọ̀ àwọn ọ̀kọ́ báyìí tó bá yẹ ti mójútó wa ju bá ṣe mójútó wa tẹ́lẹ̀ ni kò bá tún yàtọ̀ ẹ jẹ́ ká máa mọ ibi tí à ń rìn sí ẹ jẹ́ pé ẹ máa fi wálẹ̀ ká ṣáà máa bá tiwa lọ bẹ́ẹ̀ kọtọ àbọ̀sọ oníkan tó ju wa tá a náà wà sùkúl bọ́ ọlọ́run ló jọ wà náà adẹ̀ níbẹ̀ lọ lọ wo ọlọ́run á gbà àkóso jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan ti àwọn properties pop sí àwọn ilé nǹkan kan tó fi sílẹ̀ bó ṣe máa mójútó ló tún ṣe pàtàkì. well hey guys mo really appreciate gbogbo advice àti ìbánikẹ́dùn tẹ̀bánikẹ́dùn náà lórí ọ̀rọ̀ property tí o sọ ń ṣe Guy, Momsi ma take care. That's what she told me, you know. Now ma take care property, so. so now, go. My grandma pé mo ń so I don't have time for that. Oh, get me. She ìgbà tí bàbá ẹ̀ ṣe kú mọ́ ẹ̀ tí ò tí ì díṣẹ́ ni Momsi ẹ̀ take care. And now tí oh, that's the rí bó ṣe rí, ìwọ ló yẹ kó mójútó kí ṣáà ṣe pọ̀ fẹ́ ranjú mọ́gún. Of course nsìn tí o sì you are capable of taking care of the property ìwọ ló yẹ kó sọ fún wọn pé ah o lè take care o gbà tí n ṣe pé bí a property ẹ náà ló rànjú mọ́ you are fine you are okay now wọn náà ti dolówó o ti wà okay àwọn owó kéékèèké ò jọ ẹ lójúmọ́ hmm? of course you, you should let her know it is your responsibility to take care of the property. wà á manage ni it's not that o fẹ́ máa ranjú mọ́ bóyá ogun ogun náà o so kó lè leave màmá yẹn náà ni ó ti dàgbà. ẹ̀yin guys mo ti gbọ́ ogun kọtẹ sọ bó ṣe ń wọ ẹ̀yìn mi rò pé o ti jẹun oúnjẹ sọ̀rọ̀ oúnjẹ là ń sọ yìí. mi ò tí ì jẹun láti bí ó tiẹ̀ ti rò jẹ́ kí n bá jẹ́ kí n bá wá nǹkan kó jẹ. no no no mo kì í mọ̀tò jẹ́ ká wọ báàkù oh, ká da àkọ́ sáyà ká fi ń kọ́ bí mi. yà yà wọ bá yà wọ bá oh. ká wọ kọ́ ká da àkọ́ sáyà. wà á lọ mú wà á lọ mú o máa ń láìkọ̀ dẹ́kù. Túndé mà ní wọ́n fẹ́ kẹ́ help mi lórí ọ̀rọ̀ Túndé ni torí ó fẹ́ yọ láyé lẹ́mìí mi. ta ni ń jẹ Túndé. ọmọ ọkọ ẹ ní sáà o. bẹ́ẹ̀ ni ọmọ ọkọ mi ni. ọmọ ọkọ rẹ ìní ni ọlá ìní òjò orí ìdíjókòó. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà kí ni tó tún fẹ́ ká ṣe fún. bàbá mo wá fẹ́ kẹ́ bá mi fi sínú ìgbèkùn torí tẹ bá fi sínú ìgbèkùn kò ní ráyè tójú bọ nǹkan tó yẹ tó ń tójú bọ yìí ẹ jọ bàbá. ká fi inú ìgbèkùn. bẹ́ẹ̀ni bàbá. ká sọ ní bọ̀bọ̀ làgùntàn wò. bẹ́ẹ̀ni. ó ti rí bẹ́ẹ̀. Ah, ó sì ti ṣe bẹ́ẹ̀. gbogbo èyí tó ń ṣe ṣóṣòṣò káàkiri tó fẹ́ máa tójú bọ gbogbo ẹ̀ kò ní lè ráyè ẹ̀ mọ́ bàbá. ó sì ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léwúrẹ́ kẹ́ bẹ́ẹ̀ làgùntàn fọ̀hùn màálù tó jẹ́ bàbá ńlá bàbá kú bàbá wọn gan bẹ́ẹ̀ lòun náà ń ké ní mẹ̀síáwó lójú ìfẹ́ ẹ wo mi wò aṣọ́dẹ̀kunú àgbèdì ìran ekunú àgbèkè ìríran àìrójú àìráàyè lèmi ò gbèlè lọ́wọ́ lọ́bàtà ẹ má dàrú ọ̀bẹ tẹ́lẹ̀. Bàbá. Ọ̀rẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Àti kí ni ti ṣe kí ni? Jọ̀nà, bọ̀bọ̀ Túndé àti bàtà rẹ̀ ti fi nǹkan sọ́ọ̀tì fún. Ó yẹ kí bọ̀bọ̀ ti cross over now. Kí ló ń happen? Kò yé mi o. Ṣé mo <laughs> pé owó pé kí bọ̀bọ̀ yìí ti fò kò fò látijọ́ yìí kí ló ń ṣẹlẹ̀. mi ò understand. because nígbà tí èjì pé kíní yẹn fẹ́ pa díẹ̀díẹ̀ ni gbogbo fún àtẹ̀dọ̀ nǹkan kan ó yẹ kó ti jẹ báyìí kó ti jẹ tán gbogbo ẹ̀ ti máa yọ dín kí wá ló wá ṣẹlẹ̀. eléyìí tẹ́mi wo ẹ̀ ó ṣe wà healthy and okay o àbí ṣé bàbá ìrìn jẹ nǹkan nílẹ̀ wọn. ó dira wa wá sí iléeṣẹ́ ẹ̀ ni. Hmm. Ah, mo sọ mo sọ sórí ah, ah. àtọ́jú tó ti kọ́kọ́ dé ibi iṣẹ́ ni mo ti gbọ́ òkè. wàá rí bí ìyàwó ọ̀gá ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ ẹ̀ wàá rí pé everything orí ẹ̀ ló ń dà lé lórí ló ń dà ẹ̀ bá àtẹ̀bìtì ìyọnu dáadáa ìrírí àtọ̀gá àti ìyàwó ọ̀gá ó ti kó ọpọlọ àwọn méjèèjì ó ti kó kúrò ó wá kó nǹkan mi sí wá ń control wọn bíi bíi remote control. gbogbo yẹn bad gan. èmi ò mọ bó ń ṣoògùn. pariwo. ẹ mi ò mọ sọrí. mi ò mọ bó ń ṣoògùn tó bá gbé mi mọ bó ń ṣoògùn ni a nílò gbogbo pátá yẹn fún ah, ah. a nílò ipo fúnra ipo lè ṣe nǹkan kan fún gọmọlé twenty a máa change pattern ọwọ́ ẹ̀ gọmọlé twenty la máa lò. ìwọ gan ni ìwọ máa wọrí. ìwọ gan ni fault. báwo ni ṣe ni fault. <laughs> iṣẹ́ tó lò fún yẹn iṣẹ́ yẹn kò. ṣé mi mọ̀ ni ṣé mi mọ̀ kò ń ṣoògùn ni ṣé mi mọ̀ parọ́ ni ni mi ò mọ̀ náà. <sighs> ìwọ tí máa gbọ́ a lè tún máa gbé lọ pattern ẹ̀ because tá a bá tún ní ká lọ lo gọmọlé twenty fún ó lè lọ gba ẹ̀mí kó lọ gbà lọ sí wa <sighs> jẹ́ ká fi ọpọlọ ká fi bá ká o ti understand sórí mi nǹkan tèmi máa ṣe fún ni wípé àti gbogbo gbèsè tí company jẹ àtẹ̀yí táwa jẹ òun wa mọ́ra wa a máa dín gbogbo ẹ̀ lórí ó lọ jẹ́ wọ́n ní. you are right ọlọ́run má jẹ́ kí n tàn ẹ́ mo ti ń ro kíní látẹ̀ nǹkan gbogbo kan kọ́ sí mi pé kí n tébùlù fún ẹ nǹkan tá a máa ṣe nìyẹn o a máa di gbogbo ẹ̀ báyìí a máa ṣe. wàá bèrè lọ́wọ́ mi pọ̀ ọ̀nà wo la máa bá. ó yá sọ fún mi mo ti expect kò béèrè lọ́wọ́ mi bọ́ bí mi mo ti wá fún ara mi mi ti tó mi ti tì sí ẹ báyìí ó yá bí mi <laughs> má rìnrìn kò fọ́ ní rárá bí mi. ọ̀nà wo la máa tó ṣe. ọ̀nà tá a máa gbé ba ilé sórí kọ̀ǹpútà tó ń wájú mi wọn ni máa fi ba ilé ẹ̀jẹ̀ gbèsè tó máa jẹ tó yẹ pé ẹbí ẹ̀ àwọn ọmọdọ́mọ ìwọ̀n ò lè sọ tán ah, ni máa kó sí lórí máa yí ni ìwé ni ìfígọ̀ lásán ni ti máa yí ìsinsìn má jẹ́ apẹ́ lórí iṣẹ́ rárá. pẹ́kẹ́ tí bá ti tẹ̀ sójú ẹ̀ sìn ìyá ẹ̀ ìyá ẹ̀ bó ṣe wà yẹn ó máa jẹ gbèsè táyé máa fi tán ó máa ṣe wọn ṣá. bóyá di gbogbo ẹ kò di lórí no time at all. ó máa ṣe wọn ṣá. pocket agbóde ní ti. kọ̀sẹ̀ ní bílíbi pé téèyàn bá débi òkun èèyàn máa ń mọ bó ṣe ń ṣe ni kò farabalẹ̀ rárá ó kàn tójú ilẹ̀ mọ́lẹ̀ ni. ká ló náà ṣùgbọ́n ó rí tó ga ṣe. tọ́ba arán ọmọ oníṣẹ́ arúgbó yẹ kó fi tán mọ́ jẹ. ká olórí ẹ̀ ò pè. kọ̀ǹpútà guru àṣírí ọmọ rẹ̀ ọ̀yà ṣùrùgùdù kò ṣe kí ni kò dálé lórí. ṣùrùgùdù yẹ ṣùrùgùdù máa ṣùrùgùdù máa dàbò. máma máa dá wọn lé o torí pé o lè pani o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa àwọn fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ọ ṣọ́ra. jẹ̀bìtì. Mr. Jide. yes madam. sábà ń ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ pẹ̀lú nǹkan tájọ ti fojú ajọ wò ń bíbà mo ṣe ń rí i pé seventy million ló ń dín nínú àkáǹtì. ẹ wo dáadáa o ẹ tún ẹ láti wo dáadáa àwọn nǹkan kan wà ń bẹ yẹn tí mo expect kí ẹ hà dẹ ẹ hà dẹ and same thing ní bíbá yìí náà ẹ ṣe ẹ ṣe. ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pè jù because àwọn nǹkan tí mi rí kò sí nǹkan tó tiẹ̀ kò lé kò dín kò dẹ̀ kò kúrò ní bó ṣe wà seventy million gẹ́gẹ́. èkí ọ̀lẹ̀ jẹ́ aláti sọ ń sìn ṣé ó seventy million lẹ̀ àfẹ́ fò kúrò nínú company account ni àbí báwo ló àbí báwo ló ṣe wá jẹ́ àbí nǹkan tẹ́ ń tọ́ aláti sọ kò yé mi kọ́ tẹ́ ń sọ òye mi o because ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó ti ń fẹ́ máa rí bákan. ẹ sùúrù mo gbọ́ ti yín tí tèmi ní kẹjẹ́ kó yé yín. ẹ mọ gbọ́ yín. seventy million ni mo sọ pé ó dín ní ìdẹ́sọ pé ilẹ̀ mu àbáwọn tó dúró. nǹkan tẹ̀ ń tíra láti sọ nìyẹn <clears throat> ẹ jẹ́ kí n ṣàlàyé kọ̀ọ̀kan fún yín tí ò yé yín ṣẹ́rí ní company yìí tí anything bá fẹ́ jáde àbí tó bá fẹ́ wọlé wájú mi ló máa ń gbà kọjá mm-hmm. kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní company yìí tó bá ní pé káwọn méjèèjì kan lọ ṣe èmi ti máa ń monitor wọn lélẹ̀ mo máa make sure pé mo inspect everything company máa sanwó fún mi èmi á sanwó fún wọn kọ́ lọ́ọ́ fi ṣe nǹkan tán bá fẹ́ lọ́ọ́ fi ṣe so bí seventy million naira ṣe dín sí kò yé mi ẹ̀ ń tẹ̀ láti sọ pé mo kówó jẹ nìyẹn. Mr. Jide ẹni. nǹkan tó ń tẹ̀ láti sọ nìyẹn ah, ọlẹ́ ẹ̀kọ́ ọlẹ́ ẹ̀ sọ̀rọ̀ ọlẹ́ ẹ̀ jí owó seventy million naira orú ti mú mi o orú ti mú mi ọ̀rọ̀ owó bíi gbèsè mi ò kí ń láìkẹ́ mi ò láìkẹ́ rárá. Mr. Ah. Jide mo rí kó dàbí pé ọ̀rọ̀ yẹn kò tí ì fẹ́ yéra wọn but bí seventy million yẹn ṣe máa padà sínú account complain ẹ jẹ́ kí n tètè mọ̀ mo wà nínú ọ́fíìsì Mr. Tunde. ṣe tún gbọ́ ṣe tún gbọ́ wọ́n tó sọ bí seventy million naira ṣe máa padà. ẹ kíra ẹ wò ẹ ti ẹ ti lọ gbé wa ó ń pè yín ló lè níṣojú yín ẹ̀ lè sọ̀rọ̀. bọ̀bọ̀ wo náà ni seventy million ṣe máa kú nínú ọ́fíìsì ṣó lẹ́sẹ̀ ló fẹ́ fi rìn ni. ó forí fò ni àbẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ òṣì jàtìjàtì lẹ́nu ilé mo rò kó yá wèrè. ẹ má bẹ̀rù sọ. ẹ má gbà mí kẹ́ àbúrò ìrìlẹ́yìn ó fi orí ó fi rìn ni kí ni wọn náà tí a láti sánsìn. mo kàn ń béèrè ni sà bọ̀ inú ọmọ mi kò sí nǹkan tá a máa ṣe ní ọ́fíìsì tó ní gba tébù yìí kọjá bẹ́ẹ̀ ni sà. màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ibi ṣe sweat owó yẹn pọ̀ gan-an seventy million <laughs> màá jẹ́ kẹ́ ẹ mọ̀ màá fi ojú yín màá fi hàn màá bọ́nú kọ́ńpìnì yìí tó wúyẹ̀ ò bá jáde èmi mọ̀ pé wò níbi tó fẹ́ tọ́jú owó sí o àmọ́ àwọn òun pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn ó ní ibi tó máa gbé sí. o. kò sí nǹkan kọta auditor ló wá surface medicine so check àwọn account wa so dẹ̀ pé àwọn owó kan miss nílẹ̀ so ó wá ń béèrè lọ́mọ kí ló ṣẹlẹ̀ mọ́ ni owó wa ò lè sọnù bí mo ṣe máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn lóòótọ́ ni ìgbà tí mo débi tí mo eh, check àwọn àkáǹtì yẹn bó ṣe ń jáde tó ṣe ń wọlé so òun lọ sọ fún mi pé tí bá ti dọ́dọ̀ yẹn everything máa níyànjú. nítòótọ́ kò sí bí owó ṣe ń wọlé tó ń jáde tí mi ò mọ̀ sí. Um, but uh, eléyìí tí ó dà ipa sọ̀rọ̀ nípa yìí i'm very sure ó máa máa go through now project files wa so from there i'm very sure àmọ́bi tí owó wa lè há sí lára àwọn tí wọ́n jẹ wá lówó so ẹ fọkànbalẹ̀ má yẹ kẹ́rù báyìí okay so I will do that and as soon as I get all the details I will get back to you guys. Alright, later. Um, are you satisfied with that? It's by me. Oh. Thank you. You are welcome. Thank you. Appreciate it. Mr. Tinubu, hmm. ọlá bí madam ṣe sọ̀rọ̀ yín fún mi èmi náà dé rí yín ní a gentleman and responsible one for that. ẹ máa sọ fún pé ẹ̀mọ bíi seventy million ṣe kúrò ní àkáǹtì gbogbo iṣẹ́ tó dẹ̀ ń jáde bẹ́ẹ̀ ta rí from our investigation and lè sẹ́yìn our documents on. Eh, madam tí n bá ní mo mọ̀ for this very particular money you are talking about níwájú ọlọ́run àti èèyàn tí bá ní mo mọ nǹkan kan nípa owó yìí mo kò fẹ́ kó bọ̀wọ̀bọ̀wọ̀ bọ̀ra mi lọ́wọ́ ni ṣe ọdún sáà. Mr. Tunde ṣe mọ̀ pé position ti wà ní company kò sí bí owó ṣe lè wọlé kí ẹ má mọ̀ kò dẹ̀ sí bí owó ṣe lè jáde kí ẹ má mọ̀ èyí náà lè sign out. mo bá ní kẹrù dáadáa is it possible? ju adúrú owó bẹ́ẹ̀ tó jáde náà àkáǹtì seventy million kẹ̀dẹ̀ sọ wípé ẹ̀ mọ́ ẹni tí ń pa. DPO ẹ fún mi nígbà díẹ̀ I will go and do my own investigation in the office by myself. ẹ jọ. okay all right but eh, màá fẹ́ kí ẹ cooperate pẹ̀lú àwọn officers mi kí ẹ mọ bóyá ẹ ṣe máa jáde so that next time tá a bá ríra wa àmàrẹ́rìn mi náà ní pẹ̀lú mọ́ra. All right, so, so that's my ear. Ọ̀gá, ṣé ẹ bìlíwò pé Mr. Túndé yẹn kò mọ kankan nípa owó yẹn? Ṣẹ̀yìn bìlíwò ẹ̀ ṣá? Wọ́n náà rú mi lójú. But ẹ continue pẹ̀lú investigation. Time will tell. Okay ma. All right. Okay ma. Okay ma. Alright, right, So get back to work. Ohun tó mọjọ́ la ẹ̀ má má má dáwọ́ lé o torí pé o lè pani o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o o lè ṣekú pa àwọn fúnra rẹ ọ̀rẹ́ yan ṣọ́ra. ọ̀dìtọ̀ ṣẹ̀rí lóòótọ́ kò sí bí owó ṣe ń jáde ní kọ́ńpìlì tìǹbù sí nature mi náà ó gbọ́dọ̀ tẹ̀lé. kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mi ò mọ̀ sí but this seventeen million naira we are talking about níwájú ọlọ́run àtẹ̀yàn mr g mr kunle you you know eh, ẹ mọ̀ pé mi ì lè mọ nǹkan pa ẹ̀ you know so mi ì mọ anything nípa ẹ̀ rárá àtọ̀ ṣe rí kó tó di pé mi dé company yìí ó láwọn project files kan tó dà pé wọ́n ti update wọn pẹ̀lú signature mi so i don't really know what is happening ẹ eh, eh, bá mi explain fún wọn ẹ eh, bá mi explain fún wọn. Mr. Tunde kí lẹ ń sọ lẹ́nu yín tí kò dùn náà. ẹ wo nǹkan tí kò ń ṣe ti tèmi ẹ má fi lọ̀ mí rárá o wọn ò ní kó bá yín o ẹ dẹ̀ ń sọ pé kí n explain explain what seventy million ó sọnù níléeṣẹ́ ẹ̀ ń sọ pé kémi yẹn explain ṣé mi mo wà am I, am I the signatory to this company ṣé mi mo ń sáyìn bówó ṣe ń wọlé bówó ṣe ń jáde ṣe bẹ́yìn ni ẹ wò mi ò like ọwọ́ tẹ gbé wá yẹn rárá mi ò like ẹ ọ́dítọ̀ ẹ wo ọwọ́ mi lélẹ̀ funfun nẹ́nẹ́ ni o mi ò mọ nǹkan pa seventy million o mọ́tò tí mò ń gùn láti bíi four years ago òun ni mo ṣì ń wà ṣé màá ní seventy million mi ò ní ra mọ́tò mi. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ joke ni please please please please please don't get me involved in this please good day. Mr. Jide don't don't, leave me. Uh, uh, auditor auditor. Sherry eh, ó dàgbẹ́yìn máa lè understand me better Sherry. Mr. Túndé ọ̀rọ̀ yìí ti kọjá agbára mi o bí mo ṣe ń ro yìí a máa ní láti channel ọ̀rọ̀ yìí síbi ẹ̀ka channel ẹ̀. Ah, ah, ah, auditor channel again. thank you very much. tún fẹ́ explain. seventeen million naira. ẹ̀ẹ́bìtì ẹ̀ẹ́bìtì. bẹ́bìtì bẹ́bìtì bẹ́bìtì ò pé rà. ṣé orí bíbélì kò rí fífọ́ ni ó wá sọ̀rọ̀ tán ó ló fẹ́ sálọ ibo ló sálọ náà. Ah, imagine just imagine eh Túndé where you think you run into ó fẹ́ sálọ ah wa o fẹ́ bà ọ́ lórúkọ jẹ́ ni o fẹ́ bà ọ́ lórúkọ jẹ́ ni ẹ ṣé òun mọ̀ pé tó bá ti sá lọ àwa náà máa gbé o fẹ́ bà wá lórúkọ jẹ́ tó bá bà wá lórúkọ jẹ́ tán remember you have a mother ó dẹ̀ ní àbúrò ẹ ṣé o pé tó bá ti lọ tó bá ti sá lọ wọ́n máa gbé wọn náà you have a family èyí tó bá ti ní family kò ń bà nǹkan jẹ́ náà now o wo pé o máa bà reputation wa jẹ́ o máa bà career wa jẹ́ ẹ ṣé o mọ̀ pé àwa la connect ẹni àwọn tó ti connect ẹ yẹn o wo pé tó bá ti ní anybody tó bá ní problem wọ́n tún máa bá wa àti connect irú èèyàn bẹ́ẹ̀ wọ́n máa difficult fún wa. wòyà oníyà o fẹ́ kó gbéyà yẹn tó bá gbéyà yẹn virtually bó bá ṣe ń gbélé tó bá gbàgbé kú kọ́ o ti lóko èèyàn lọ́rùn nìyẹn mi aṣọ òòrùn ni òòrùn ni Tunde think about it face your problem face your fear that is it you face it tó bá mọ̀ pé o lọ́wọ́ nínú owó yìí you face it mo pé tóbi àtúbà dúró ibi tí owó yẹn há sí ó máa padà eventually rí ìdásọ̀ ìlú pé owó tó tiẹ̀ wá yẹn bóyá àkáǹtì kan ló sí ò farabalẹ̀ wá. of course of course. Today, stand up dìde lọ. good good kò lè mọ̀ wípé áńgẹ́lì ni Ọlọ́run fi èmi àti yọ̀mí ṣe nínú ìgbésí ayé ẹ̀ you have to face your problem face it say let me tell you one thing ṣé o ní ìlú kò kò tí Ọlọ́run bá dáa ṣe ní bó ti bá ó máa ń wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìgbésí ayé ẹ̀dá look at what you are wearing ah. look at it don't you know you are the solution to your problem don't give up look at what you wearing don't give up the shape look at it look at it and ah, you giving up already you don't have to give up face your problem face it man yes. Eh? goodness God ó lè ó lè gángan ni wọn náà yes ìwọ gángan ló jí owó yẹn tí ó bá jẹ́ ìwọ ló jí owó yẹn ni you won't be doing ẹ ò ní sọ fún lọ yes ó lè ní ẹ and I know what I will do To bá the law, I will track you you know me very well I will track you má dẹ̀ pé ọlọ́pàá fún ẹ ọ̀dọ̀ má pé ọlọ́pàá fún ẹ torí kò lè ní ẹ because if you are not olè o ò ní sọ kò lọ you put us in the problem o ò tẹ̀lé fi wá sínú problem o ò lè fi wá sínú problem nígbà tí ojú ń pọ́n igun ẹ àwòdì wa ó bá ara ń bẹ̀ ó bá ara ń bẹ̀ nígbà tí o ní anything tó ò ní anything rárá tó wá sunkún ibi báyìí náà ló ti wá sunkún bá wa pé you have a problem. ó ṣàbò lè pè mí ṣe mí bó ti bá mi kò ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Mr. Tunde ẹ jọ ẹ jẹ́ kí go through file okay. so máa get back sí iṣẹ́ náà. Yeah, accountant. Èmi náà rò pé ẹ jẹ́ kí n lọ cross check All right, all right. Okay, now I'll get back to you. Okay. All right, okay. kí ló ṣẹlẹ̀? For the past three days, mo ti ń pè é, o ò gbé kọ́, o ò ṣe anything. Mo tún dé ìbà yín sìn, ìyẹn ṣí fàì, tọ̀hún ṣí fàì. Kí ló ṣẹlẹ̀ gangan? Sweetheart, o lè understand nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn tí mi bá explain fún ẹ. Ṣorí oh god seventy million We must fairly. Surely, sórí owó kan in the company wa ń seventy million naira. Eh? seventy kini. Immediately, dẹ̀ ni mò ń sign àwọn owó yẹn kí anything tó lè jáde any owó tó lè in the company yìí signature mi ní láti wà lórí àwọn. ah ayé mi o. seventy million ẹ mo tiẹ̀ trust ẹ̀ náà o ò lè òun jalè kò sínú ẹ̀jẹ̀ àmọ́ mi ò sí ní kó má gbé kọ́ mi mi má gbé kọ́ yẹn kó má bá mi sọ̀rọ̀ náà. what are you saying we are talking about seventy million ó ní kí n gbé kọ́ lóhun náà nígbà tó dé ọ́fíìsì mi sì ní orí bí àwọn workers bó ṣe àkáǹtà ló kúrò níbí ìyẹn Mr. Kúnlé ìyẹn náà wà níbí so gbàgbà ló ṣe máa pè mí tí mo máa gbé but all the same má bínú sweetheart má bínú. Ah ibi tí ń pa mí gan báyìí ní mímọ kan tó ń ṣe mí everything tó kàn ṣe mí. Túndé calm down ó tẹ̀ dábí di ṣe ń pa ẹ̀ báyìí sìn tẹ́ka kú lọ jẹ lunch tá a bá débẹ̀ à lè sọ̀rọ̀ wá dáadáa ìyẹn tún kọ́. ok ok. kí ló ń bá mi sọ ó seventy million ó dẹ̀ padà. madam ṣe rí ìran mi kọ́kọ́ jalè rí ó rí mi léèyàn gidi ó dẹ̀ rí mi èmi àti ẹ ti jọ ń ṣọ̀rọ̀ ẹ ti pẹ́ yẹn madam she knows me very well mi mi mi ń ṣọmọ burúkú irú owó yẹn níwájú ọ̀la àti mi mọ bó ṣe rìn tí bá mọ bó ṣe rìn ni madam i will tell you ẹ bá mi mi ń ṣọlẹ̀ madam mi ń ṣọlẹ̀. ó dẹ̀ gbé torí mo ti ń bá yín rẹ́rìn oh ó dẹ̀ gbé máa treat bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n treat yín. Officer, ẹ ti sẹ ẹ máa ní ajẹwọ. madam madam madam ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ yìí fún mi nígbà díẹ̀. ọfisa. Eh, eh, Mr. Tunde please respect yourself stand up. madam ẹ jọ ẹ jẹ kí. kí ló wẹ̀. Eh, ẹ jọ jẹ́ kí n pe ìyàwó mi. Mr. Tunde. madam we can still settle this amicably ma. excuse me Mr. Tunde respect yourself. ẹ mọ̀ fẹ́ mọ̀. irun mi ò jalè rí madam we can still settle this amicably. Officer, take mọ̀ fẹ́ gbé o mo gbé seventy million kò fẹ́ confess máa treat ẹ bí ṣe fẹ́ kí n treat ẹ nonsense fine man náà dẹ̀dọ̀ ọkọ. ẹ kò ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ́kàn yìí torí Túndé tó wà ní ọ̀dọ̀ yìí ni mo ṣe wá ọmọ mi ni. torí ẹ̀ ló gbé mi wá ẹ bá mi wò ó ṣe mi àti kẹlẹ release ẹ fún mi òun ni mo ṣe ní kí wọ́n á rí yín. gbọ́dọ̀ ṣé mo èso tó fi pọn mọ́ yín. mo mọ̀ wọ́n ní owó mix níbi iṣẹ́ torí ẹ̀ náà ni mo ṣe wá kẹjọ kẹ help mi lórí ẹ̀ ọmọ mi ni òun ni mo ṣe wá bá yín gangan bóyá ẹ lè help mi ká lọ bẹ̀ àwọn tó ní owó wọn á lè release fún mi. rárá tó bá jẹ́ wípé bóyá case Mr. Tunde àwọn àti èèyàn kan ni kò bá easy bẹ́ẹ̀ yẹn láti sọ pé bóyá kí wọ́n ṣètò ẹ̀ ṣùgbọ́n complain là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ complain àti Mr. Tunde wọ́n ní ọ̀rọ̀ owó ti ṣẹlẹ̀ but only thing kan tí mo ní pé ẹ̀rẹ̀ ṣe ni pé tí wọ́n bá lè gbìyànjú láti dá owó yẹn padà mo bí fi pé kò sí kéèsì. Ah, eh, madam kílẹ̀ lè ṣe fún mi ṣé rí Túndé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kì í ṣèmi gangan ni mo bí ọmọ ọkọ mi ni èmi ni mo ń tọ́jú ẹ̀ láti kékeré. ẹ lọ́mọ ọkọ yín ni. bẹ́ẹ̀ ẹ ẹ notice àwọn ọ̀wà kankan lọ́wọ́ ẹ̀ bí iṣẹ́ máa fẹ́ wọ́ nǹkan. ṣé rí ìgbà tó wà kékeré lóòótọ́ ó máa ń fẹ́wọ́ ó máa ń jalè gidi gan ni bọ́n tó ti dàgbà ó ti fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn sílẹ̀ that is pass ẹ̀ nìyẹn ìgbà tó ti wá dàgbà ó wá serious gan o kì í ọmọ gidi ni Túndé. madam so kí lẹ lè ṣe fún mi lórí ẹ please àwa máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ kí n má wọrí. Eh, àti pé owó tẹ̀ ń sọ nípa èyí kì í ṣe bíi twenty thousand kì í ṣe owó kékeré ẹ̀ gbóyè tẹ̀ pé ní seventy million lọ́nlọ́ owó yẹn pọ̀ ibo la máa ti rí ee madam ẹ wo ẹ ṣe favour yìí fún mi please tẹ bá lè ṣe favour yìí fún mi màá rí lè appreciate ẹ ẹ jọ torí náà mo ṣe ní kí n rí. ok madam no problem àwa máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ àá sì wá ìwà lẹ́nu investigation ṣe investigation lè lórí investigation láti jọ yìí máa dá kó dábọ̀ wọn ṣe wà bẹ́ẹ̀. it's a long process but tábà ti need yín tábà ti need anything from you i will get back to you Okay. Okay. you. ok ṣé ẹ ṣe fẹ́ lọ́ọ̀kan fún mi again ṣé mo lè rí ní tẹ̀ fojú mi rí ẹ lè rí okay okay ah, ẹ ṣe padà ẹ kọ sídà nǹkan tí mo sọ fún yín o. ìjọ ọmọ mi ni Túndé. ẹ má ìwọ lọba kọ́dá ìwọ lọba ṣẹ̀dá ọlọ́run ò dẹ̀ rí mi nínú ìlà ìlò yìí kí ni mo ṣe ṣé ẹ̀ṣẹ̀ mi ni àbí ẹ̀ṣẹ̀ àwọn òbí mi ni tí mo fi ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ah, ẹlẹ́dàá ìyá mi lọ́run àti ti bàbá mi ẹ wá yọ mí kúrò nínú ìlà ìlò yìí àjàgà yìí pọ̀ ìdààmú yìí pọ̀ fún mi nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ seventy million naira tí mi ò rí ogun àkóbá àdábá ọlọ́run wá yọ mí kúrò nú ẹ̀ ṣàánú fún mi ọlọ́run má jẹ́ ń bá ẹ̀ṣẹ̀ yìí lọ tó bá yẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ni mo ti ṣẹ̀ tí mo fi wá ń jẹ̀yà yìí má jẹ́ ń bá ẹ̀ṣẹ̀ yìí lọ ọlọ́run ṣàánú fún mi dáríjì mi ṣàánú fún mi ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ pé báyìí ni mo ṣe máa bá lọ mo mọ̀ pé kò sí ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí ò mọ̀ nípa ẹ̀ tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ni pé kéyìí ṣẹlẹ̀ sí mi kí n dẹ̀ bá lọ jẹ́ kí ìlérí ẹ̀ kó di mímú ṣẹ o dẹ̀ ní olódodo ní kú sí ipò ìkà bàbá yọ mí kúrò ní àjàgà yìí o ló ṣàánú fún mi ojú rẹ ni mò ń wò ó má fi mí sílẹ̀ o. ẹ fi mí lọ́rùn sílẹ̀ o. ó ti tó ó ti tó ọ̀rọ̀ ọmọ yóò yé mi mọ́ òun mi mo ṣe gbẹ tó bá mi wò ó ṣe ló pọ̀ ń pọ̀ ń pọ̀ ń pọ̀ àti lọ sí hospital ṣíkì ìjọ wo náà ṣì ti sọ́jẹ́ náà tó sí pa ìjẹta náà di stage àárọ̀ yìí mo tún tún gbé padà lọ wọ́n ní kò sí kankan tó ṣe mo tún dé sí pípọ̀ yìí ṣáà ní ṣá ṣe ló pe yín ó pe yín dé ló pe yín dé ló pe yín dé kò yé mi. wúmi wúmi pẹ̀lẹ́ kí la máa ṣe báyìí. kò tiẹ̀ yé mi gbogbo mo ti lo rọ́ọ̀bù rọ́ọ̀bù ti tán nílé onírọ́ọ̀bù. ẹ ò mọ nǹkan tá a máa ṣe ń sìn jẹba àbí ká gbé lọ sílé aláàbò. orí ọ̀dẹ̀ wojú mi ṣàánú mi. ìyá mi mi. kí ló fẹ́ sọ gbogbo nǹkan tó bá fẹ́ láyè yìí máa fún ẹ wù mí kò sí nǹkan tó lóun fẹ́ tí mi ní fún ẹ wù mí wù mí mo sọ fún ẹ náà wù mí wù mí ah, pẹ̀lẹ́ wù mí wù mí wù mí wù mí wù mí. Wúnmi. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ̀rẹ́ mi kí ló tún dé ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ Wúnmi Wúnmi Wúnmi ah kí ló ṣẹlẹ̀ nǹkan kò ṣe nǹkan kò ṣe. Wúnmi bá mi sọ̀rọ̀ náà Wúnmi Wúnmi. àṣepé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́rí yẹ ṣe bó wù láàbù wá máa padà wá bá èmi ń béèrè o kí lóhun tó máa padà wá bá o. ọ̀tọ̀ ni nǹkan tí mo bá wọ̀ ọ̀tọ̀ ni tí mo tún bá ń lẹ̀ èmi tiẹ̀ ṣe ni pé kí n wá bẹ pé kò jọ torí ọlọ́run pé kó wá yá mi lówó díẹ̀ o pé mo nílò owó lọ́wọ́ yìí owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi àwọn ilé tí mo bá ń lẹ̀ yìí èmi tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. Eh, boyfriend ẹ̀ ń kọ́ wọ́n ọ̀rẹ́ mi boyfriend mi náà ó pọ̀ lọ́wọ́ ẹ ó ṣàmúrò iṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀rí lè jọra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta jáde. òun náà máa ẹ̀ka àgọ́ ní problem èmi gan sí ní problem báyìí ó ṣàmú boyfriend mi òun náà wà àgọ́ ọlọ́pàá. àgọ́ ọlọ́pàá kẹ kí ló ṣẹlẹ̀. Ah, mi ò tiẹ̀ mọ wọ́n ṣàní kí n máa bọ̀ ń bẹ̀ so gbówó tèmi gan tiẹ̀ rí ni mò ń jẹ́ àti ìtújọ́ kí n lè kó débẹ̀ kí n lè nǹkan tó máa ṣẹlẹ̀ ń so mi tiẹ̀ mọ báyìí gbogbo tiẹ̀ yé mi náà. Ah, ọ̀rẹ́ mi kò sí wàhálà mi ò lè kó wà láti mi tiẹ̀ lọ́rùn ṣó ti yẹ màá tún wo bòmíì tí mo lè wá ìpín yẹn lọ ni. ṣáàmà bínú sí mi ṣùgbọ́n bínú kẹ́ ẹ̀. Mm, èmi náà fẹ́ máa lọ síbẹ̀ ǹsìn so nǹkan tí n bá bá bọ̀ láti bẹ̀ máa jẹ́ kó gbọ́. Mm, ṣùgbọ́n tóun náà bá délé máa pè é. ṣóṣà bínú sí mi. Ah, bínú bíi ti báwo mi bínú sí ẹ̀ náà wọn rí ọ̀rẹ́ mi olùgbà tí trọ́bù ara ló ó ṣàbò lè ṣe mí bó ti bá mi. pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra pẹ̀lẹ́. ọ̀gá kì í sòrò kì í sòrò sòrò wọn mo tún fẹ́ ní ìkíní kẹbẹ ìkejì kẹbẹ ìtura ní sòrò èmi sunkún mọ́ má sunkún kò ṣe sùúrù ó má ṣe sùúrù náà ni ẹ wàá ṣe sùúrù ni ó mọ̀ pé tó bá ti ń kéjú máa fẹ̀tẹ̀ ojú ẹ̀ ó dẹ̀ mọ̀ bí ẹ ò tẹ̀ ó mọ̀ bó ṣe rí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. ọba wù mí dà láre dà láre dà ọba wù mí dà. Oh! ó wá ní kí n ní sùúrù ayọ̀ká ayọ̀ká kí n ní sùúrù. Ah! Ah! Eh, ọ̀rẹ́ mi àbí wà á lọ sọ́dọ̀ bàbá. Eh, ó ti yá jẹ́ ká jọ lọ ó bá di lọ́la ó wà lọ́la ká jọ lọ. ó mọ̀ pé mi ò lè ráyè mò ń travel lọ́la àwọn ọmọ ń gbé mi travel lọ́la. ìsílò lè ráyè ìsílò lè ráyè ìwọ ayọ̀ká ayọ̀ká ò lè ráyè ó ń sọ fún èmi pé ò lè ráyè ìwọ ìwọ àdúmílẹ̀ ah, ah, dúmílẹ̀. Ah! ayé ooo ah! máa dára sọ́dọ̀ bàbá máa lọ bá bàbá ooo ah! ṣé tèmi ò gbé báyìí. Ah! gbàmẹ́ gbàmẹ́ rà mí kalẹ̀ iná tí ń jó mi lábẹ́ aṣọ mi tètè fúra nì ọmọ kìíní ó lọ ìkejì ó lọ àti kejì lọ ni mo yẹ tají ni mo yẹ ṣe tají bàbá gbàmẹ́ ṣàánú mi bàbá ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé e. jọ̀ọ́ bàbá ẹ wò mí rọ ni bí a bá jí àmì àgbọ̀ pòròpòrò odò bàjí bá ti jì àmì àgbọ̀ ìhà kọ̀ọ̀kan odò bó bá ti dòrú kọ̀ọ̀dọ̀ àmì àgbọ̀ ṣirikú sí àwọn ìyá mi ẹlẹ́yẹ àgbẹ̀gbọ́hùn mi òkun o àlùkò rere gbọ́hùn mi rọ̀ṣà àǹjọ̀nú ti ń gbénú afẹ́fẹ́ ṣọlá o ọ̀wá ṣúrẹ́ tẹ́tẹ́ kọ́ ọ dára ṣàṣà kọ́ ọ wá gbóhùn àwo lẹ́nu mi àní mo fi gílùgì mo fẹ́ gbọ́n tí kì í sọ mo ti fọ̀pẹ̀ lọ̀pẹ̀ mo fẹ́ gbọ́n tọ́pẹ̀ ń fọ̀ lóru. tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ bá a ti rò kọ́ lórí o ò rí mọ́dẹ́ yìí tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí lóòótọ́ lóòótọ́ ti wà ní òpèkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ alágbára tó jẹ́ níṣẹ́ tún jagun mọ́ bẹ́ẹ̀ ni alágbára ọmọ ni bá a ti dè ní tu ń tá bá tọ̀ nta bàtà kíákíá ní ìtọ̀ ọmọ òun ìṣọmọ lásán alágbára. ìyẹn tún ní. bẹ́ẹ̀ ni. bàbá kí ni kí wàá ṣe báyìí kí ni ká ṣe bàbá mo tún rò kọ̀ọ̀kan tàbí kí lọ fún májèlé jẹ mí. Ah, ah. kí ni wọn lọ́wọ́ tọtọ sọ lẹ́nu kí ló ń béèrè lọ́wọ́ mi ká fún májèlé jẹ májèlé bíi ti wá ṣé wàá tiẹ̀ ríra ni inú gbèkùn tó wà lọ ṣé wọ́n rí. mo ní àǹfààní àti màá lọ wò ó. ẹ wò mí ọ̀nà tá a gbà rí ṣíṣe kù afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ́kàngi oko la abilu ńlẹ̀mí ọ̀fẹ́ lu bí n bá ti dàbí lùwọ́ ọ̀tọ́nù ọ̀dàgbére fàyè kó dìgbò sí jẹ́ ẹ̀rọ àbìlù sí kí n dàbí lùwọ́ bábìlú bá ti wò ó di gbére ni ọ̀dàrì nà ó tún dodo àná òun ní ọ̀fà òun ní ọ̀fà wà á lẹ́sẹ̀ yẹn lọ àwọn oníṣíwájú tiẹ̀ lọ àwa dáyé síwájú tiẹ̀ nu òun tó dé lẹ́yìn lẹ́yìn òun náà ní kọ́ padà sọ́run ọ̀la kejì. àwọn mi ilẹ̀kẹ̀ mọ́jà síbi ilẹ̀kẹ̀ mọ́jà sọ́run ibì kan sáà ní ọjà sí. ẹ̀yin jẹ́ bá. mo lè wá bẹ̀ jọ̀wọ́ o this is getting too much for me I don't think I can bear it again I don't think I can bear it again ẹtì fàyè sùn mí mo ṣe báyìí mo fẹ́ kí mi ṣe wá máa ṣe na ó jẹ jó na wá. kí lẹ́sẹ̀ mi kí ni mo ṣe gangan ẹ jẹ́ kí n mọ̀ ṣé mi nìkan rí ṣé mi nìkan rí. gbàgbọ́ tiẹ̀ ní iná yé ah! mú mi díẹ̀ sí i. Oh! ẹ bí mi ò. ẹ bí mi ò. bàbá léni léni báwo bàbá ni níṣe là ń padà o ẹ padà lẹ́yìn mi o ẹ fi mí lọ́rùn sílẹ̀ o ayé tèmi ni mo wá mi ò mà wá tí yé o ẹ fi mí lọ́rùn sílẹ̀ o ayé tèmi ni mo wá omi ò wá tí yé ẹ fi mí lọ́rùn sílẹ̀ o ó ti tó o ó ti tó ire máa jẹ tèmi o ó ti tó ire gbọ́dọ̀ jẹ tèmi o ìyà ti tó. ó ti tó. nurse báwo ni satunde. so make sure pé ẹ ṣẹ́ẹ̀kì wọn from time to time. Yes, sir. Yes, Doctor but ẹ eh, sọ fún mi pé ó feel better. wọ́n ti better ṣàkóso pọ́sì là ń sọ rẹ̀ á ní láti máa check me from time to time. ṣé ti. ok mr Everything. Everything. Everything. Everything. Everything. ẹbí tí ẹbí tí bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn bẹ́bí tí o pé ra afẹ́yí fẹ́lẹ́ yìí. ẹ ló ṣìnà ó ṣàbò lè gbè mí ṣé o ti gbọ́ tuntun ṣá. tèmi bó ti bá mi. ibi táwa ṣe lérò pé ká gbé obì sí ọmọ obì ti lálẹ́ wo bẹ́ẹ̀ o Túndé ti kú sẹ́wọ̀n o ti kú sẹ́wọ̀n èmi báwo báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà àmì ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ o àti ó ṣe pé bóyá àti plan day bóyá àkọ́kọ́ tẹ́lẹ̀ bóyá ó gbé nǹkan jẹ kò tiẹ̀ yé mi bóyá tí bá tún padà gbọ́ ẹni fọ́dà mi máa jẹ́ kó mọ̀ but for now confirmed ó ti kú sẹ́wọ̀n máa gbé ẹ̀pàdé ní tàṣù ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa àwọn fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. ẹbìtì ẹbìtì. kí ló ṣe fún iná tó fi fi májèlé sóúnjẹ fún. májèlé poison ọpọlọpàá mi ò lè poison Túndé ẹni tá à is my husband As mi ò lè poison Túndé ah, àti pé ṣé bẹ́ẹ̀ lè sọ pé nǹkan ti gbóúnjẹ wá fún tẹ́lẹ̀ kó jẹ́ pé mi wá gbé wá. I can't poison him. Madam, ẹ wo bí kò sí tuntun ọkùnrin lábẹ́ ọ̀run. Ṣé rí tẹ̀sán yẹn kò jẹ́ tuntun sí wa níbí báyìí? Ṣé you understand? Ẹ lè fẹ́ hard fast. Gọ́lọ́ kò dà pé understand kò tí mo sọ. Ẹni tí mo sọ ọkọ tí mo fẹ́ fẹ́ lọ́kọ àfẹ́sọ́nà mi ni. I love him so much so much pé mi ò lè mi ò lè imagine pé kò kú. Kò tó bá kú èmi gan lè kú. So I can't poison him. Ẹ máa mi lọ, madam. Ẹ ló dẹ̀ voice ìtúlẹ̀ rárá ètò ń bẹ́bí ìkọ́ lọ rẹ̀ ìbejì ní ìrìn. rárá à ń ṣèbejì. ẹnì túndé náà ń kọ́. dókítà yẹ kó yẹ mi wípé ó ti ń response treatment nípa rẹ̀ ṣe ń wà òkè. All right, uh, you can take them. All right, Hmm wọ́n dàbẹ̀ pé ọ̀rọ̀ yìí ti ní ọwọ́ kan ọ̀tà nínú hm. ọlọ́àkọ́ mi mọ̀ ṣe. ṣọlá òun mẹ́rin nìkan tó ń sọ fún mi yìí. madam mi ò parọ́ mr tunde ò mọ anything nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ mí ẹ dẹ̀ mọ̀ pé mi ò lè ever parọ́ fún un ṣẹ́rí mr tunde ò mọ nǹkan kan pa ẹ̀ o yes mr Túndé ò mọ anything nípa ẹ̀ because lánàá lánàá ni mo rí mr Kúnlé tó ń bá mr Jide, sọ̀rọ̀ lórí fóònù tó ní eh, eh, mr àwọn gbọ́n pé mr Túndé ti kú sí prison pé eh, ó ṣàn sọ̀rọ̀ owó and àwọn gangan àwọn méjèèjì gangan ló gang up tó fi jí owó kó o mr Túndé ò mọ anything nípa mi ò lè parọ́ fún un. Hmm. so nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí pé Jídé àti Kúnlé wọ́n mọ̀ pa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. <laughs> wọ́n mọ̀ pa gidi gan ni ẹ wo ó dùn mí pé mi ò mú fóònù mi dání ká ní mo mú fóònù mi dání ni ó yẹ kí n rẹ́kọ̀d gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá yẹ́ẹ̀ mo gbọ́ wọn tó ń sọ tó sí ní sọ̀rọ̀. Ehm, Ṣọlá o ṣe gan mo really appreciate effort to make láti tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà yìí o ṣe gan ehm, alátiṣe mi mo máa ti ṣàárẹ̀ mo máa wá àkànṣe sí i. ẹ wo ẹjọ tètè wá àkànṣe sí i and one more thing ẹ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kọ́ gbọ́n pé bí èmi ni mo wá sọ̀rọ̀ fún yín o ẹ kàn tètè take action lórí ọ̀rọ̀ ẹ má yẹ kọ́ mọ̀ pé mi ò lọ́wọ́. àbá kọ́ mọ̀. ọ̀rẹ́ thank you. ọ̀rẹ́ tó ṣe ọ̀rẹ́ ṣe gbọ́n take care bye. ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà ohun tó mọjọ́ la má má má dáwọ́ lé o torí pé o lè pani o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o o lè ṣekú pàwọ́ fúnra rẹ ọ̀rẹ́ mi o ṣọ́ra. ẹbí tí ẹbí tí. ọmọ tiẹ̀ má ti ra ẹ̀ tó hold on to yourself o ṣé o èyí wo ni gbígbà. bẹ́ẹ̀bi o pè ra afẹ́yìnfẹ́lẹ́ yìí kò ṣàbọ̀ ẹ ṣe gan mo really appreciate gbogbo effort yẹn ṣé rí gbogbo ìtàn ìṣẹ̀lẹ̀ kò sí ètò kan bí owó tèmi ṣe máa jáde gangan ni problem ẹ dẹ̀ ṣọ́ọ̀pù máa possible. nítorí tí wọn kọ steady one wọn ni mo jẹ àwọn boys ni màá ṣiṣẹ́ wọn tó bá ṣe jẹ àwọn kẹfà tí. all right thank you thank you so much. all right ma. thank you. ẹ wo kí ni kí ló ń ṣe ń tẹ̀ràn ẹ wo ilé náà. ẹ ẹ don't greet me ṣe rí gbogbo yín one after the other mo máa fish gbogbo yín out ẹ̀rí ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ ó tún lo blonde hair eh, ẹ̀wọ̀ láti ìṣẹ̀wọ̀ èèfò ọlọ́run ló mọ̀ bí awọ ilé iṣẹ́ iná ló fi ń dùgbò ṣe gbogbo rọ́bì. now all of you get back to work. àwọn ọmọ erin kí ni don't thank me thank yourself i'm talking you are looking at my whole life. ọmọ erin. but ṣé mo pé ọlọ́run gan ló máa wọ̀ ọ̀gá ẹ̀ tá a bá bèrè sálárì lọ́wọ́ wọn ọ̀gá ò ti fa olówó ọ̀gá ò ti àṣé wọ́n ń jí owó wa jẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọpẹ́ lọ pẹ ṣọlá ṣùgbọ́n ọmọ àṣẹ rẹ gbogbo aná làjọ ń jalè ọpẹ́ lọ pẹ. ẹ̀yin mọ̀ pé ọjọ́ gbogbo ni tòun ọjọ́ kan báyìí òun ni tó lóhùn ṣẹ́rẹ́ àwọn méjì tí wọ́n lọ ṣe mí bó ti bá mi. yé yé kí ló ṣẹlẹ̀ yé Wumi Wumi Wumi yé. mami ṣe ẹ rí ìfẹ́ ní ìsinmi ṣe ẹ fẹ́ ní ìsinmi. mo fẹ́ ní ìsinmi. ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ mami ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ mami tí ẹ bá fẹ́ ní ìsinmi kí ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀. mo fẹ́ ní ìsinmi mo fẹ́ ní ìsinmi. màámi màámi tẹ bá fẹ́ ní ìsinmi tẹ bá fẹ́ ní ìsinmi ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. mo ti gbọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín màámi. má jẹ́wọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. má jẹ́wọ́ má jẹ́wọ́ má jẹ́wọ́ má jẹ́wọ́ maju, maju, maju, maju, maju, maju, maju. jẹ́wọ́ má jẹ́wọ́ má jẹ́wọ́ má jẹ́wọ́. ó jọ àlá lójú ẹ àlá kọ́ màá fẹ́ kó lọ tú aláìṣẹ̀ sílẹ̀ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ tó o bá tú sílẹ̀ ò ní nísinmi o fẹ́ gba ẹ̀mí aláìṣẹ̀ nígbà tó pa bàbá ẹ̀ tán o tún fẹ́ pa òun gangan lọ jẹ́wọ́ o lọ jẹ́wọ́ tó o bá jẹ́wọ́ o ní nísìmí o ní nísìmí o. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ o mo ti gbọ́ mo ní mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ yíyé mo ti gbọ́. ohun ọwọ́ rẹ̀ ò tó má ṣe fi gàngàn fà Hey, eh, madam, from our investigation to carry out, I discovered we ọmọ yín ó innocent of ẹ̀sùn tó fi kọ́ níbi iṣẹ́. Àdúrà tá a máa gbà ní kí kọ́nà máa fẹ́ rúkun àpò bá dàgbà. Àmì o. Jọ́yìn la ṣe ní kí ẹ wá lẹ́yìn. Wọ́n lè pípẹ́ ìwé ẹ̀ fún yín so that a lè bá yín lọ. Ẹ ṣe gan ni, ṣe rí bẹ́ẹ̀ ṣe pè mí tí mo rí kọ́ọ̀lù yín. Nǹkan tí mò ń ṣe ṣe ni mo fílẹ̀ mo kàn ń sábọ̀ ni so kò mọ̀ nípa ẹ̀ a lè ti mú àwọn tó wà jù wọ́n ti wà ní àhámọ́ wọn jù. wọ́n ti mú wọn ẹ ṣe gan ẹ ṣe inú mi dùn. Mr. Tunde má bínú sí wa iṣẹ́ wa làwa carry out ẹ má dẹ̀ rí ọ́fíìsà mi bí ọ̀tá yín. Is your friend? Hmm? so officer àṣegbé kan ò sí o. àṣegbé kan ò sí o kí ló dé kí ló ṣe yín. ṣára yóò yá. ọ̀rọ̀ ló rọ mí tún bí ṣe tún fọwọ́ kọ ìlú tún rúbí kọ́ ni. mú mi kí ṣerú táìmì ìlú yẹ kí n máa ṣerú nǹkan báyìí ilé tí mo ẹ̀ṣẹ̀ dé yìí ó yẹ kájọ máa kájọ máa gbádùn òkú wa máa dùn ká máa yọ náà lógo ni kí ló ṣẹlẹ̀ mọ́ mi kí ló ṣe yín ok ẹ kí n bá yín pe dókítọ̀. ilé yóò ṣọ̀rọ̀ dókítọ̀ ah, àti ibi tí mo ti ṣe é mo ti ṣẹlẹ̀ dẹ̀ yóò dárí jì mí mú mi ẹ mí nà ṣé torí pé mo wà lọ́hùn yẹn ẹ wà frequently lẹ́sẹ̀ rò pé ṣe mí ni. ṣèyẹ mo ti sí ẹ o. adésínà my dear ní nǹkan kan tí mo ti ẹ̀ ní kí n sọ fún ẹ torí last week mo lọ sí ilé tó wà ní estate yẹn Eh, mo lọ bá àwọn tó àwọn tenants tó wà ń bẹ̀ mo dẹ̀ tún lọ sọ́dọ̀ kíátíkà èmi àti kíátíkà yẹn a ti ṣe several meeting lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ̀yin so gbogbo àwọn tenants tó wà ní estate yẹn gbogbo wọn máa jáde mi ìfẹ́ rí kọ̀ọ̀kan nínú wọn mọ́ so now tó bá jáde a máa gbà wọn new tenants síbẹ̀ tá a bá gbà wọn new tenants yẹn ṣe rí commission and agreement tó máa san owó wa náà máa bọ́ sí. Si kò ní bọ́ sọ́wọ́ kẹ́ẹ̀tìkà mọ́ mo ti bá a sọ ó dẹ̀ ti gbà sí mi lẹ́nu. so mo lọ bá wọn ní kan stubborn nínú wọn bẹ so yẹn ni mo fẹ́ lọ bá so i'm going there right now hmm. n kò ní kí n sọ fún ẹni. Màtúndé olùkọ́ pẹ̀lú ẹjẹ̀tì eh, láǹgbowó eh, security àgbowó eh, bí wọ́n ṣe ń pètò olóòfẹ́ lọ fojú sí. ó ní ìdẹ jẹ́ kí ìyẹn ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn dààmú ara ẹ kó lọ síbẹ̀ sáwọn yẹn jẹ wà lówó ni tí wọ́n sanwó lé tí wọ́n bá wa jà ni tí wọ́n bá nǹkan jẹ́ ni. ìmí ti lò seven years ìmí ti lò yìí tó kéré jù tó lò jù òun ni five years. torí ìyẹn ò má tà ló gẹ́gẹ́ sí kámá nítorí pé a fẹ́ gbowó agreement and commission kádé láwọn ẹni ẹlẹ́ni dànù tó ló fẹ́ kán wálé sí kó dáa jẹ́ ká fọ̀rọ̀ yẹn rora wa wò ànídé kó tó take decision ò bá sọ fún mi ó kàn wà lẹ́wọ̀n ní láti lọ mọ bá àwọn ẹ́jẹ̀ǹtì sọ̀rọ̀ nígbà tí lọ́ọ̀yà wà ń bẹ̀ tí ó bá dẹ̀ tún ṣe yẹn wà á ti mú Túndé dá nígbà tó bá lọ pé Kútì ló kó lọ máa front kó máa ṣe gbogbo wàhálà mi ìfẹ́ fún ẹ. ẹ ẹ kí lẹ sọ ń sìn ẹ rìpíìtì kò tẹ sọ. no Túndé náà Túndé àwa lè máa yọjú sí wọn kí mú Túndé dání wàá fún ẹ ní feedback àtẹmí. ẹ ẹ ó tiẹ̀ ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi ń sìn túndé túndé túndé túndé gbogbo àwọn businesses yín tẹ ní túndé ni gbogbo eléyìí túndé ni ilé yín túndé ni nǹkan tí mi ń sọ nìyẹn níbẹ̀rẹ̀ o mo ní mi ìfẹ́ lé olórogún mi ìfẹ́ wàhálà kí n dá wà ẹni náà ẹni kò lè sí wàhálà ẹ ẹ máa tọ́jú mi ẹ máa tọ́jú àwọn ọmọ mi òun nìyẹn o òun gbé túndé lé mi lórí gbogbo àwọn bísínẹ̀sì ẹ ọwọ́ bísínẹ̀sì ẹ káàkiri tó yẹ kí n máa kọ̀ǹtró gbogbo ẹ̀ túndé ni ọ́fíìsì túndé ni eléyìí túndé ni adéjínà òun ṣẹ̀ mi o òun ṣẹ̀ mi o mo dẹ̀ lọ́ọ̀bù ẹ ni o kádìmí lọ́ọ̀bù ẹ láti jọ ìwà rí. ṣé túndé àtàwọn ọmọ ẹ wọn ṣe kankan náà ah. ṣé bóun lè ìyàtọ̀ wà gbogbo ẹnu ni mo fi sọ Adésínà ìyàtọ̀ wà ó ní ìyá tiẹ̀. torí mi sọ̀rọ̀ látijọ́ yìí Adésínà ẹ̀dẹ̀ ń ṣẹ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ tó ń tẹ̀ dárúkọ yẹn ẹ̀ ń ṣẹ̀ mí ó tẹ̀ ti ṣẹ̀ mí láti sìnsìn yín lọ ó ti ṣe mí ìmọ̀ àmọ́ àwọn mútúndé wàá fi túndé wàá fi ẹ̀ǹdì ọ̀wọ́n bísínẹ̀sì ẹ̀ Adésínà kò dáa kò dáa tó bá jẹ́ yẹn ló mọ̀ nǹkan tí mo fẹ́ tí ó máa bá mi fẹ́ kó pín ogún ẹ̀ kó jẹ́ kí n kó tèmi àtàwọn tàwọn ọmọ mi. yes mo fẹ́ mọ̀. màmá túnde. bàbá túnde. ṣé túnde àtàwọn ọmọ ẹ wọn sọ wọn bàbá kan náà ni. ìyàtọ̀ wà o. ìkankan náà ni wọ́n ti jọ ní. oh excuse me. túnde ẹ̀gbọ́n wọn ni tó bá tẹ̀ gbogbo gbogbo tẹ̀ ń tún sí wàhálà rẹ̀ débi torí wọn náà ni. ó yàtọ̀ yàtọ̀ wà ń bẹ o torí wọ́n ló fà á o ìwọ ló ń yọ túnde sọ́tọ̀ ló ń yọ àwọn ọmọ mi sọ́tọ̀ nísìmí tẹfẹ gbúrò túnde mọ àwọn ogún ẹ jọ torí Ọlọ́run bá mi pín mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ stand mi nínú ilé Yàtúndé. mo fẹ́ mọ̀ nǹkan tí mò ń jókòó dè nínú ilé yìí àtàwọn ọmọ mi. láì tí kú ni màmá pín ogún. iye ọkọ mi o so omi dè ń lọ bá kí àti kà. mo mọ̀ rí ọ. bàbá ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yìí o ìyá kan ló ta lé o ṣe rí ọ̀rọ̀ àwọn ọkùnrin kọ́nà kó gbà wá o ọkọ tó jẹ́ pé wọ́n jọ jìṣẹ́ jìyà láti kékeré tó jẹ́ ńgbà tí ò sí nǹkan náà ti jọ wà tó wá di pé nǹkan wá dé lọ́wọ́ ọkọ tó wá di pé tó wá ní ọ̀rẹ́ mi kò mọ̀ ṣe mọ́. ọ̀rẹ́ mo sọ fún ẹ pé ibi tá kò fi ọkàn ẹ balẹ̀ nǹkan tó bá fẹ́ bàbá ṣe fún alátìlẹ́yìn mi nì sọ nǹkan tó bá wá. bàbá ẹ ṣègùn ọkọ mi ni àtìgbà tèmi àti ẹ ti fẹ́ ra in fact bàbá. Hmm? kò sọ fún mi pé òun máa fìyà jẹ mí ah. ṣe ló fìyà jẹ mí ó pọ̀ gbà tí kò ní ìkọ̀kan la mọ́ra ó ti wá do ó ti dolówó ó ti dolókìkí ó dẹni tó ń kọ́lé káàkiri tó di pé ó ní estate náà ń sin ọmọ kan tó bí síta ká tó fẹ́ra ọmọ yẹn ló wá mú wálé ọmọ yẹn ló wá ń pàṣẹ ah. gbogbo nǹkan ló gbé lọ ọmọ yẹn lọ́wọ́ àwọn ọmọ títẹ̀mí àtẹ̀mí ṣe ló gbà wá sẹ́gbẹ̀ẹ́ ni bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí àyè jẹ mí gbé àti pé bàbá ó tún wá ń ṣàárẹ̀ nsìn ó ń ṣòjòjò. ọ̀dà kò burú òun rò pé òun kan nù ó ti wá gbàgbé bágbọ́n ń bẹ torótoró alábàndẹ̀dẹ̀ kọ́lé agbede méjì ayé òun o ẹ wò mí wò kí ló kọ ọmọkùnrin o. bàbá adésínà adéríbigbé lórúkọ yìí. adésínà adẹ̀rẹ̀ ó ti dá a bá wọn. ó sì dá yín lójú ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ tún rèé o bọ́ ọba lọ́ọ̀ ní ṣọ́ọ̀bù nǹkan mọ́ àwọn tí ọmọ jẹ́wọ́ ò ní yé béèrè ebe mi lẹ̀ṣà ògbín ara ògbójú ojoojúmọ́ báyìí ni mo fi ń dáná ọwọ́ èmi ọba yìí fún ní wọ̀jẹ̀ ẹ̀mí ń pa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti béèrè lọ́wọ́ tèmi onídẹ́nà ẹjẹ rẹ tètè lọrẹ sọ fáwọn ẹbí rẹ ẹ wò ó ti kú ẹ lọrẹ sọ fáwọn ẹbí rẹ kí wọ́n tètè lọ gbẹ́lẹ̀ bí wọ́n bá ṣíṣí aṣọ tí wọ́n fi sí kí wọ́n lọ rèé rà báyìí o kọ̀bárà ayé kankan wíjọ mọ́ àtòun àti gbogbo ara rẹ̀ ó di wọ̀ nínú kòtò ẹ̀yìn kí ni ó fi jẹ kòkòrò ni ó fi ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ṣe gan bàbá tẹ́lẹ̀ ní tàǹsọ̀ ó tún ní agídí ó ní agídí kan nọmba wọ́ọ̀nù ni torí kò ń gbọ́ kò ń gbà ni. mélòó mélòó rú rẹ mo ti ṣe mo ti gbé eégún létí mo ti tò ṣàlàyà mo ti dúró síwájú àwọn tí ò yẹ kí n dúró fún wọn padà lọ fún mi ni lóhùn yìí mo ti pa àkùkọ kọ lẹ́yìn ẹ fọkàn yín balẹ̀ ìjọ mẹ́ta péré mo fún yín ẹ gbè mí gbọ́ ẹ wo ẹ mọ rẹ lẹ tọ́pẹ́ jẹ́ pé ti ká pààyàn ibi ká pa ni mélòó mélòó kù rẹ̀ mo ti pa kìí ṣe àkọ́kọ́ kìí ṣe kejì kìí ṣe kẹta kìí ṣe kẹrin bí n bá kà yọ ọmọ lọ bí ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún mo ti fẹ́ ẹ̀ pa gbogbo àwọn ẹ wo ẹ ẹ bọ́ mọ́ra yín balẹ̀. tẹ́tí pa. kọ́dà elédùn àti pè mí ń jẹ́ kan ó wí fún mi ó ní kí ló dé mo ní bàbá ẹ̀yin ẹ mọ̀ ṣe tí ń lọ́hùn kémi ọmọ ṣe tèmi ní ìdájọ́ tí ń bẹ lọ́dọ̀ ọ̀run tí n bá tiẹ̀ wá gbà tèmi ṣùgbọ́n táyé ń dájọ́ rẹ̀ èmi ọba yìí ń dájọ́ rẹ̀ ẹ mọ̀ rẹ̀ lẹ̀ ẹ fọkàn yín balẹ̀ mọ̀ rẹ̀ lẹ̀. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? Adéṣínà. Adésínà sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ gbà ó la ṣẹlẹ̀ láti ọ̀sìpítà ẹ ṣé ká tún lọ gbé ẹ padà lọ sí ọ̀sìpítà ni Adésínà oh my god ẹ kí ló sọ náà kí ló sọ. mo fèsì kankan látẹ̀kùn. Adésínà Adésínà wo ìwọ tètè lọ pé dírẹ́bà wa ká máa gbé lọ sí ọ̀sìpítà ká gbé padà lọ sí ọ̀sìpítà tàbí kí ló ṣẹlẹ̀ náà. Adésínà kúrò ẹ wojú wọn. adesina sáré lọ kúkọ ní ìwádìí sáré máa kúkọ ní ìwádìí. orí tí ó pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn tí ó pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn lè gbè mí ṣe mí bó ti bá mi òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà ohun tó mọjọ́ láì má má má dáwọ́ lé o torí pé o lè pa ni o lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o lè ṣekú pa wọ́n fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ó ṣọ́ra. ẹbìtì ẹbìtì ẹbìtì ẹbìtì bẹ́bìtì ò pé ra afẹ́yìnfẹ́ lẹ́yìn bẹ́bìtì ò pé ra afẹ́yìn lẹ́yìn ó ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi ó ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Ah. àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́rí yẹn ṣe bóun làbọ̀ wá bá kí lohun tó máa padà wá bá èmi ń béèrè o kí lohun tó máa padà wá bá o I am asking you. Yeah, yeah, bẹ́bítì bẹ́bítì ò pé ra afẹ́yìn fẹ́lẹ́ yìí bẹ́bítì ò pé ra afẹ́yìn fẹ́lẹ́ yìí kò ṣàbò gbè mí ṣe mí bó ti bá mi ò ṣàbò gbè mí ṣe mí bó ti bá mi. Oh.